إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر قد حق القول على أكبره وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا وهي إلى الأذقان وهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فاغشيناهم فهم لا يبصرون وصاء أم لم تنذرهم لا يبصرون خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم إن أحصيناه في إمام واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ يرسلنا إذ يرسلنا المرسلين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إلا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين له لنرجمنكم يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل يزعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون الذي فطاني وإليه ترجعون أأتخذ من دونه آلية إن يردني الرحمن بدر لا تغن عني شفاعة شيئا ولا ينكزون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل لكل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المقرمين وما

wọ́n wá jẹ́ pé má jẹ́ àmọ́ àbí nàbì ìsìlẹ́yìn fọ́kọ́. ọ̀gá náà wà á yí mà ìmáàmù Ṣáfi'í òun ló ní ọ̀rọ̀ yá tó o bá ní sufi ni ọ. wọ́n lọ mi àtàkọ́ kọ́ ọ́n. àmọ́ sufi tó o gbé dání wàlámù yẹ́tàfà kọ́ ọ̀gbàgbọ́ yé gàgán òtísẹ́ rí à ń bẹ́ẹ̀. gbogbo tọ́ba tẹ́ wáyé méjì méjì lọ́gbọ̀dọ̀ máa jẹ́ ọ̀pọ̀ ọmọ wa jẹ́ akọ ọ̀pọ̀ ọmọ ẹ̀jẹ̀ àpò ẹ̀ ìjọ mi àti àpò síwájú àmàkọ wa ìjọ mi àmàkọ síwájú àmàkọ wa tọ́ba mọ náà rúbáàlì náà tó ti délẹ̀ olùwádìí ní ìṣàṣàjẹ́ máa wáyé. me. nínú mímọ̀ àti nínú ìmọ̀ tẹ̀síìrì tí mo sì takò ipe ìtẹ̀síwájú mẹ́nu tẹ̀síìrì tó lè ṣe tẹ̀síìrì di tẹ̀síìrì ọwọ́ àtútúra làwọn tó ń sọ pé ìyá àbùmá ẹ̀sà òun náà ń sa bọ́bá wọlọ́run àtẹ̀yìn aláàbọ̀ àfà sáyẹ̀dì ìtàn tiẹ̀ tá a gbé fún yóò sì gboyè ń pín sórí ẹ̀. kí ẹ mọ́tà yìí kọ̀mọ́ ti gbé náà kọ̀mọ́ ti gbé bọ́ọ̀lù yóò wọ́n mọ́ kú ọ ni kò sì pé kó má láti ẹ̀ lẹ́nu àti ọlọ́mọ ọ wà lẹ́nu ẹ̀ kọ̀mọ́ ti ti nǹkan kan darí kọ àmọ́ wọ́n tọ̀ mà ó lè tó olórí rẹ ọlọ́run ṣe lápò àfọ àná àwọn olùṣà jáde lára wọn nínú àwọn ńláńlá nínú kọ̀ọ̀kan tá a ti wá nínú àwọn ńláńlá nínú Ìlọrin ọlọ́run sàì ní abẹ́ gbogbo wọn. bàbá wa Lukman tó wá jẹ́ onísábàbí òní. àfọ̀ ní mímọ̀ ṣe máa ń sa oníkálukú lérí bó ti fẹ́ àti tó tó kálukú ọjẹ́ òun ló fẹ́ wọlé wá sí ó ní látẹ̀sí aláǹdà ànílé. ànílé àbídá náà ní ìsáré ẹ̀sìn bọ́dà. nínú ẹ̀dá. ọba pín àwọn kan nígbà sọ́ọ́rí àìsàn tí wọ́n wà wọn ẹ̀yẹ́ máa wúra wọn. àwọn olùwòran wá pín sí méjì nínú àwọn olùwòran ń bẹ tí wọ́n fẹ́ pé kó fà lọ́la. gbogbo ẹni tí yóò di nǹkan yóò wò nìyẹn. ọwọ́ àkùkọ ọba ti mọ̀ kò sí. tó fi yẹn. fún wa kọ́ bá ti mọ̀ ẹ́ tó ti ló sì dìyàn ma. ó lè nígbà tó ń fẹ́ gbé sàlẹ̀ jù wa ó ní àlàáfíà alẹ́ ní ìṣẹ́ ìlú nìyàwó. ọ̀kan nínú àwọn olórí rògbò lọ́wọ́ kí arnold sì wá kú lágùn ó fi ṣe àdáyà ní wọn kò pé kí ní wọn kò pé kí lélẹ̀. ó sì ti yàrá lẹ́kọ̀ọ́dà àwa ní àwa adágbáwá lọ́dọ̀ tó ti jẹ́ tí a bá fẹ́ máa ń pa àmà tó a bá jẹ́ ẹni tí ń kàwé tọ́jà sí tàríwù dáadáa lọ́wọ́ ìtàn ádámùs tọ́ba kan ìtàn ádámùs. rẹ̀ ọjọ́ ọjọ́ mọ́ wa lọ́wọ́ wá jẹ́ dàbí wípé tuntun kan wà níbi kan kò sí tuntun kan nìkan àwa kankan la tuntun láti ẹni lè fura hàn ní ìbàdàn ìdájọ́ náà látọ̀rọ̀ ilé ọlọ́run tó kọ́kọ́ wá wọlé àbù ó ní àbùsáàkì ó má tọ̀ tìyá àti bàbá ọlọ́run ní mọ̀ wá sí méjèèjì pọ̀. Qual foi a pergunta? Aliutoka vesi tena ngekuwa comment tu. Naona uwepo ribani. Korona sasa hivi hali ile yetu tunaona akiama mwako muda mwaka ìpín tiẹ̀ gangan pé kí ni asùn nínú nǹkan márùn Islam tó gbé tí wàá wájú bá gbọdọ̀ wá àdìnàyà ti àkọ́kọ́ ẹlẹ́kẹ̀kẹ́ ní fàṣẹyà ẹlẹ́kẹ̀kẹ́ ní mahamala ẹlẹ́kẹ̀kẹ́ ní àdìnàyà ti lálàlà mẹ́rin kọ́ra àdìnàyà àlìbàdà. والثلاثيات آه. وجنايات قل والفقد فيما آتاك الله دار الآخرة ولا تنسى gbọ́dọ̀ bọ́ sílé ròjọ́ kan máa kọ́mẹ́ǹtì lásán ọ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí kọ́ bá wọ́rọ̀ ọlọ́rọ̀ títí tó wù ú tó wù ú tó wù ú ayé padà jẹ́ pé tiẹ̀ dà. Ah! àbá tọ̀tọ̀ mi sàmáṣí àrí àbá kìíní kan ọ̀káàdì lótọ́ hussein dàgbọ́ ọkà ó sì yọ tiẹ̀ gẹ́gẹ́ wá dà ń bọ̀ ọ̀kà tán tiẹ̀ tó wá dà. mo wò nínú títọ́ hussein o mo wo ti tọ̀tọ̀ rí wo sàmájà rí mo wo gbàmùwà wo àwọn bàbá rí tiwọn ní tèmi tèmi náà wá gbìyànjú ní ìjẹ́dà. a ò sì lè sójú ó lè lọ ojú ò lè dín kankan lẹ́ẹ̀pẹ́ ọ̀kan náà lọ́wọ́ lóhùn ti láyé ṣiṣẹ́ débẹ̀ kò ní bí ọbẹ̀ ni o ó lẹ̀kùn olùbúwa. ẹ̀yà kùn la. lẹ̀kùn anẹ́bí lọ́wọ́ ti ẹ̀yọ̀ kan tó ti hàn wípé bẹ́ẹ̀ ni Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ò ní dé wọn ní Muhammad kan tó dé mọ́ ó ti yí ni. àmọ́ nípò míì gbogbo kò láyé ní láyàwùláyà ni àbọ̀nà míì tó ọba fẹ́ jẹ́ ni tí ọba ti múra tó ṣiṣẹ́ àbátọ̀ ń sọ yí pé. ṣe wàhálìrì lọ́nà jihadi à ń ṣe àtẹ̀kọ́sírì lọ́nà sufi à ń bí iṣẹ́ tìjáni lọ́nà sufi àwọn ìdílé tọ́lìkì lọ́nà sufi à ń ṣe ibrahim lọ́nà sufi bí àwọn sùyúti bí Pérez, má jẹ́ kó ń wo ṣe é lásán sí gàgá èèyàn dìde bẹ́ẹ̀ nínú ẹ̀mí ọ wà ní ambition níbi mo fẹ́ di aláyé èmi náà fẹ́ di àwọn òmìnirin aláyé mo fẹ́ di àwọn èèyàn tó jáyàntì ọ̀gá náà jọ̀gbọ́n lọ́kọ̀wé ọwọ́ akọ̀wé náà ọwọ́ asọ́kọ̀wé náà pé wíìsì wù. ọwọ́ àti àwọn èèyàn pàtàkì síbẹ̀ ẹni ó kọ ìwà ti sínú ìwé òun báwọn èèyàn tó bí ìyàrá yìí bá ti wò ó ní wọn bẹ wọn ní pé dáwọdé àwọn ìṣẹjá lọ wò ó ó pẹ wà nú ẹ mọ ìkò lè yàn. ẹyẹ tó kọ sílẹ̀ àwọn tá a sọ torí àwọn tó wọ bẹ wọn ọsàn àwọn jọ àwọn tí wọn ti dè yàn láyé ni irú bẹ́ẹ̀ láwọn tí wọn ti dè yàn láyé tó yẹ pé irú ni wọn ìgbésẹ̀ kó wọn fẹ́ yàn láyé òun ló wọ iwáwá sí máa ń tẹ́ lò lé ẹ wá tẹ́sí ẹ̀ ní èyí jáde tó bínú yín ó ti jà fún akótópó ni ó lè ṣe tíra àmọ́ ń jọ́ tó bá gbọ́rọ̀ ẹ̀ débi kọ́ fẹ́ kọ̀wé ọba kọ̀wé náà ó kọ̀wé yóò pè rẹ̀ nù wí tọ́kọ̀ wá ní yàrá mọ́mọ́dé àwọn àgbà mẹ́ta jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ̀wé kọ̀wé jọba ti lọ tó kiri yí lọ ẹ wá wà ní gírámíà bẹ́ẹ̀ bá ní gírámíà okùn mọ́sáàsì bẹ́ẹ̀ bá ní mọ́sáàsì sàn ẹ lọ́tẹ̀ gba dọ́kítọ́rẹ́ ẹ bá kó lẹ́ ẹ lọ́tẹ̀ wá kàkọ́ rẹ̀ pòfẹ́sọ̀ ma yọ wá gba pòfẹ́sọ̀ rẹ̀ gbogbo eléyìí pátápátá wà sílà ní kìí ṣe gáyà. máwo ni gáyà wá sí mi ìyá fún yín ẹ kọ́ ni tó ti mà wẹ́ẹ́kẹ́ ṣe gáyà òun làwọn tí wọ́n bá fẹ́ dájọ́ àwọn oníṣúfì ibi àdíntáǹtì òye wa ni kò sí súfì ìgbà wa bí wọ́n léèrè ibi tó mú ilẹ̀ wà lórí irun àkọ́kọ́ ká tó dé bí irun adídíyẹ àdámù ìsìlámù márùn dàpè àkọ́kọ́ bẹ́ẹ̀ sáà tó tẹ̀lé ayé náà ẹlẹ́ẹ̀kejì. do. Ẹ̀ẹ́dàgbọ̀n ọ̀rọ̀ ní bíríìdì. Àbíkẹ́ kò rí bẹ́ẹ̀, ẹni tá à ń ṣe kì í gbọ̀nà bí àtòrá ìdílé ni ọgbà gbogbo ń tọ́ bá ń lòye tán àbáàní ọkọ̀ ṣùgbọ́n lórí mọ́nà láti lè dá ẹ̀rọ bí ẹ̀rọ mi nà á má nà ní ìmáàlìkì òbí ni yá kan àbúrò yá kan ẹ̀sà yìí. Òtún yìí ni wọ́n ti rà sàdùnà. Àyè nà tọ̀rí. Àyè islam oṣù àlórí òfin de pé èyí ni a sọ̀rọ̀ àlọ́ bẹ́ẹ̀ ni gbogbo ti ẹ̀dá kójọ yìí bí mo ti yà lọ́nu wàsílà ní jẹ́ kèsì gáyà wàsílà yìí pé a kà sọ ìpalẹ̀mọ́ gíga gáyà gangan fúnra rẹ̀ jà nítorí mà pé wàsílà lọ síbi gáyà. Thank you. kí mo fẹ́ ló ń bẹ̀ ní yí pé wàsílà ni gbogbo eléyìí kì í ti gẹ́yà ìwà dàmú rẹ̀ yẹn á yí pé mo fẹ́ jẹ́ nǹkan láyé mo fẹ́ di nǹkan láyé tó bá dàmú rẹ̀ nínú ẹ̀mí wá wá stand pé èmi náà fẹ́ jẹ́ nǹkan àfọwọ́ ọ̀jọ̀gbọ́n sọ̀hún sọ nínú mímọ̀ yìí pé ìsáná máa di ìwúrú fiduja leni fasihari isana makiru isana makiru alikiru ọlẹ alimọlẹbẹ onígbàtọ bá tiri tó sùn dín àrùn fiduja leni nígbà òkùnkùn Join me now. sọ̀rọ̀ tí ọjọ́ ni ọlọ́run adẹ́sẹ̀sà rẹ̀ ó ní bèrè lọ́wọ́ eléyìí ọlọ́run ló bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀sọ́ ọlọ́run tí sáyẹn bẹ́ẹ̀ lọ́sà ayélujáfẹ́ lẹ́nu nǹkan tí ọfẹ́ fi rọ ètò ayélujáfẹ́ mi ó dùn yí pé kì í rọ̀ ọlọ́run láti tẹ̀lé aláìmọ̀ kan torí kọ́kànjọ́ kó yúró dàpọ̀ yìí tàṣọ́bà àbíkọ́mì. ọ̀la ẹgbẹ́ àfáà kọ́kọ́ rìnà mímọ́ káàfó tó wá ṣiṣẹ́ ẹlẹ́yìn ọba àgbọ̀yìn tá a bá wí. ẹ̀yà kùnú náà. àwọn tá a bá ibà ìkójọ kò ní kó wọn àdọ́là nítorí méjèèjì wọn ni àwọn èèyàn àkìtàbù wọ̀sùn èyí ni àìpẹ́rẹ́ ní bí àbágbéra ní ọkàn balẹ̀ lérí ẹ̀ wípé ọwọ́ àlórí ọ̀nà gazali ọkàn gazali ó ti sọ yìí pé láwọn la àbẹ̀rẹ̀ àhàlí gabalọ gasa ni sọ bẹ wọn tẹ ma gbé sí àwọn ẹni gbẹ yìí àwọn ẹlẹ́yà ti dàgbà lọ wọn náà ní ìsinmi dáwọ bàbá wúlò àwọn sáàbì kí náà wọn yàtọ̀ ẹni nínú wọn àti ẹni sọ kankan pàmò àwọn àyè náà tí wọn dé wọn. nítorí pé àyè náà wọn ọlọ́wọ́ ò tilẹ̀ wọn àyè àgbọ̀dọ̀ fún ọmọ ẹ̀ká bọ́yé àgbọ̀dọ̀ kúfẹ̀ẹ́ anabi lọ àwọn sábà lọ àwọn ìmáàmù ìmáàmù àwọn àyímọ̀ àwọn àfáàdánlá lọ àwọn àti màpé tí o bá sọ nẹ́bì mọ́ tí àwọn sábà yóò sí mọ́ táwọn àyímọ̀ sábà yóò sí mọ́ ìsìlámù àti ẹ̀kọ́ àwọn àwọn bẹ́ẹ̀ ní ìsìlámù tí a bá yẹ ti sọ̀rọ̀ àwọn ìyáre ti láti kọ́rọ̀ sí wọn lẹ́nu ife ẹ̀rí já fìdí ní ìfẹ́ náà láyà ìbá lọ sọ́ọ́ àwọ̀ àmì. àdá kankan tó bá tù rẹ. Ẹgbẹ́ adé àmì kasuwájú rẹ̀ ànábì ní ọ̀dọ̀ tiwa ọlọ́run ní ìjàpọ̀ kò síwájú rẹ̀ ẹni torí yí pé ìdí Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfọ́ àwọn lọ sí ọ̀dọ̀ àdéṣijáde àdìsí yẹn kílíà yìí pé ìmọ̀lẹ̀ ànábì Muhammad òun ni àkọ́kọ́ ọ̀mọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí mọ̀lẹ̀ kò síwájú ẹ̀. lọ sùn wọ́n tọ́ bá fẹ́ máa ṣe wé ọkọ̀ọ̀kọ̀ lọ sí jánípìlì àkìbí tọ́ kò ní bẹ́ẹ̀. mo jánípìlì kalẹ̀. tirẹ̀ báwo ni ṣe wù wá. mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tí a bá wá lọ fèsì àlẹ́lùwà Muhammad. báwa ni pé ọ̀nà mẹ́ta yìí là nínú ìgbà pé gbogbo ẹnikẹ́ni lọ. jáde bèrè àkìlí. tabana fẹ́ sọ̀rọ̀ làákàyà nábì. wọn náà dí mi yìí.

àwọn ẹranko ọlọ́run fún àwọn ní sáwà adùn lásán ló fún wọn kò fún wọn ní làákàyè àwọn màláìkà ọlọ́run fún àwọn ní làákàyè nìkan kò fún wọn ládùn màláìkà ọmọ bá a ṣe gbádùn aṣọ kọ̀mọ́ bá a ṣe gbádùn oúnjẹ kọ̀mọ́ bá a ṣe gbádùn obì kọ̀mọ́ bá a ṣe gbádùn oyì màláìkà ẹni tó lọ ti da àwọn tó lọ ní ẹwà lórí ìdúró èdè ìdúró náà wọ́n wà wọn ò rùkú àwọn tó dàdé rùkú wọn ò gbé lókè àwọn tó ní ìsìdúdù ẹ foríkalẹ̀ wọn ò kó lórí ìforíkalẹ̀ àtẹlẹ àyè wọn ò sì bá gba pé òwò làwà yìí ẹ bá a má sọ kò sí ju èsè ó fẹ́ra kó ní adùn àwọn èèyàn ọlọ́wọ́ àmàsájà ti wà ọjà méjèèjì pọ̀ àti àtúwọ̀ sáwà ó fà wà ládùúgbò ó fà kàkà adùn a máa dùn aṣọ pásọ yìí máa dá o a máa dùn oúnjẹ oúnjẹ yìí máa dá o a máa dùn oorun a máa dùn èyí a máa dùn ọ̀rọ̀ a máa dùn òfin. gbogbo àdúgbò àmọ̀ èyí ọlọ́run fún afúnra àká ìbẹ̀ ọwọ́ àti wa sáà méjì ó gbé màláyíkà Gracias. ادخلي لا تزوري nígbà tẹ wà á tíra ìdí ní àkàlẹ olùwádìí kọ́ mẹ́wàá gbé mi. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀yà kan tó ọ̀ mà ebi àjẹ̀nú kan wáyé. wàláhì tí ara mo rí gíláàsì wọ́n á wà nígbà tí ara mo wá mú sọ́ọ̀tì lọ́wọ́ wọ́n á ti mọ̀ pé àdéhùn wọn náà yìí àgbàlagbà máa lọ bá lè ṣé orí ìjà máa ní mo rí àwọn àlájì mi dáná wá rà ó àdéhùn náà lórí mi ah. ọkàn ló fọ́tò àfáà yìí ìjọ pé wọn ò sí nǹkan níbẹ̀ tó yàtọ̀ sí wa. nítorí kò áì wọn lára kò lè kan ọlọ́run fẹ́ràn ànábì Muhammad sọ̀rọ̀dá àwọn ayé ọ̀fẹ́ ànábì ọlọ́run fẹ́ràn ànábì ọ̀fẹ́ ni ọlọ́run fẹ́ràn nàntọ̀ ibò kú bẹ̀rẹ̀ pé gbàgbúdà náà kàdé gbúdà wà bá ti ká ẹ̀kẹ́ kan.

odjęła, odjęła. Berugani, Omuli, Awasu, Okapina, Awasu, Yona Deli, Yona Deli, jẹun púpọ̀ màláìka kì í sun oúnjẹ ní òní pọ̀ mọ́ àwọn kì í sùn màláìka yìí sì sọ̀rọ̀ wòyòjọ́ òun ní jìnnà ti kàlẹ́ àná ètùsá àmì nẹ́ẹ̀sì àwọn àmì àná màláìka ò lè kò lè kò yí kò sí ká mú. oṣù kan mẹ́wàá wá ní oṣù kan àmọ́ wo kọjá yìí lọ́dọ̀ wọ́n fi yí wọ̀ wọ́n sì rí ọ tó kù kò láyé àti káfíà àgbọ̀dọ̀ rí ọ kátó wá rí ọ. èyí tó ọkọ̀ ìwọ̀n wá tẹ́lẹ̀ pé ìgbà bá tó abẹ́rẹ́ sí rí ọ òun lókùn àtọ̀ ọ̀bá kò láyé ọ̀dọ̀ wọn rí ọ lọ́dọ̀. yẹtẹ́ ni tí wọ́n rí fi dáná nù. àyàkúrátù báyà báyà gbàgbà ọ̀dà ẹni tá a ti mọ̀ kó wá jẹ wani afi misali ama kí ó bọ́ nípa àmà ọ̀rẹ́ ìtìgbà kan ká má má ká di ẹ̀fọ́ àpò òkú ẹ̀ yọ̀ọ̀lọ̀ fara pamọ́ sí nìkan ọwọ́ àdùnnìyàn ọkọ̀ tuntun tẹ́lẹ̀ ìtẹ̀ wálé ẹ̀kọ́ nínú ìsìn àkókò mọ́ sàn nílẹ̀ wà ní tẹ́ bá ti lè ni yí ọ̀sán ní mọ́ wọ́n fẹ́ bèèrè ẹ̀kọ́ wọn ni ọ̀pọ̀ owó olówó owó onírúurú oníọ̀là fi hàn ọkọ̀ ti jáde kí lọ́wọ́ àti sọ pé ó dé sí ẹ̀ǹtì náà ni ó tí kì í kàkà fi ṣe náà ìjọba nàìjíríà ó sì rí sàpíkèjì tá a wá gbà nílé gbogbo ẹjọ́ láró ti yìí ọ́ translate ẹ̀ ní pé ẹ mà kọ́ fáàlì ó sì lè tàwọn oníwèé náà ọ́ wà translate ẹ̀ ọ́ wà kó ìmọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ tí wọ́n á yẹ̀ wò wípé kí lọ́kọ̀ kọ́ ń bá wọn jẹ́ ọlọ́jà àbọ̀ wọn ò ní òsèlú ìjẹ mínísítà òní bí sèǹkà tán tíṣà náà mọ̀ fún un. ẹ lọ sọ sí ibi ìwúlẹ̀ wọn àbí kẹ lọ sọ sí ìka fún wa ní ìka ìtòwò fún náà. wọ́n tilẹ̀ kú fídì òkú wa wà ní. tí wọ́n tilẹ̀ kú fídì òkú ọ̀nà ìkọlọ̀jẹ́ lẹ́sọ̀rọ̀. ẹ̀ńdí òdòdó wa ti lẹ́sọ̀rọ̀ èèyàn náírà tí ó bá gbà wọn náà fún two hundred thousand àwọn náà yóò kó wọn abẹ́rẹ́ sí àbá ọ̀rẹ́ mi sọ fún báyìí ó lè má lè má sọ àwọn àwọn burú jẹnadé yàtọ̀ wọn máa ń pè é bẹ́ẹ̀ ti pè jẹnadé yàtọ̀ yẹ fún yàtọ̀ yẹ fún yàtọ̀ yẹ fún yàtọ̀ yẹ fún mi dùn bẹ́ẹ̀ kó pè é wọ́n yọ táàkì wọ́n yọ táàkì wọ́n bá kó kó o lọ ìbànújẹ́ lọ́ba lọ sí pé ìgbìmọ̀ tún gbà lóṣù yìí náà ó ṣe wá wọn tí àwọn mínísítà wa ń gbà wọn tí àwọn sẹ́nitọ̀ ń gbà every àwọn ẹ̀kọ́ ṣẹ̀mú every week ebe wo weekend ẹ̀ẹ́dì náà lọ́dà tí wọ́n kò fún wa. bọ́bọ́ wa rí báwọn yí pé ọ̀gbọ́dọ̀ wa kò fún kàmẹ́kì tó o bá ti kò fún ayé wọn kò pàdé yá mà. bí ayé bá ní àwọn òní yẹ jẹ́ kọ́ lọ́wọ́ sọ fún òní yẹ bọ́lá bá ti ní ìlẹ̀ òkúta káyé ó pè ọ́. ó ní àwọn mẹ́ta láyé wọ́n mọ̀ wá àwọn ká ní àbí tó o dé lórí ẹ̀ onímọ̀ lákòókò nù kọ́ wá kẹ́kọ̀ọ́ lójú ẹ̀ tí èsè yé múlẹ̀ àbúta kọ́ lójú ẹ̀ tó sì yọ ètò onídìí ìgbà ìgbà ní ọ̀rọ̀ ayé òní lọ ìgbà alágbájá wọn bá ní wọn nàìjíríà ní wọn ní ìgbà yàrá dùn ó ti ìgbà dúnátà ní ti ìgbà lọ́rùn ayé kan náà wọn jọ ń lò ó yájọ àti jẹ pẹsẹkì ìgbà ni wọ́n níbi kọ́ wá fẹ́ ìjì ọmọ àti ọlọ́run ayé òde ènìyàn lágbájá ń pọ̀ ó wúlò báyìí bẹ́ẹ̀ ni téèyàn bá lówó wọ́n àti mọ̀ ní wá gbà lọ́wọ́ rẹ̀ yìí nítorí pé kó lè yọjú ló gbọ́ náà wọ́n sàwọ́ gbà ẹlẹ́kẹta òun ni kí ọlọ́run fi ọ̀dà sọ̀rọ̀ ọjà àpò àkọ́rọ́ àbáyé ọ̀rọ̀ bá ń fa àwọn òkú náà ló mú kí dá tó rẹ̀ lù wí tí wọ́n sọ fún ọ̀gbìn láàgá tó ṣe yóò sì lóò ti gbọ́ ó dà bá ọmọ fẹ́ balẹ̀ á ti dùn wọn. onímọ̀ ó ní ìdí ẹ̀ olówó ní ìdí ẹ̀ òun náà sì ní ìjà wọn méjèèjì. tẹ̀sí rọ́bà náà máa àdáta asábà ti dáná. fọ́tìnà asábà ní onama ọmọnuga ànkóra ìdíje kankan wọn ọmọ wa rápálá ọmọ wa lọ sí àwùjọ àwọn àdìjánu òǹdè ìyànú ọfẹ jọyà màláìkà nù àmọ́ tó bá já sí pé òdòdó akáyì àdùrò ń lò kó ọgbádùn aṣọ ọgbádùn obìnrin ọgbádùn oúnjẹ kó ọgbádùn oorun kó ọgbádùn owó kó ọgbádùn ìdẹ̀ra kára àkọ́kọ́ má fẹ́ ni ọ ọ wàá kó lágbàdé yẹn gidi ọ máa lọ sí ayé ẹranko àlùbáni wàá kúrú méjèèjì onílé làjìnà láàyò mẹ́lẹ́ náà gbé yàrá ìfọ̀sọ̀rọ̀. gbogbo ẹ̀dá tí ọkùnrin ọba dá lọ. dídà nẹ́bì òun ni pé ìmọ̀lẹ́ àkọ́kọ́ ni wọ́n á ti jáde wájú àmẹ́jọ́ àkọ́kọ́. ń bẹ́ẹ̀ bọ̀ ó di náà dúdú àti ẹ̀ka kuma de la sibẹni. àkàlàkọ̀ mi nà lè awo wáyé àlùkọ́lá mà. inú ìpín alákọ̀ọ́kọ́ ọlọ́dẹ tẹ̀ wá yọ kẹ́lẹ́ mi ọyọ lèje. wà mí nà bá ní alọ́ha. nínú pẹ̀lẹ́ kejì ọwọ́ ayọ láì máa kú sí. wà mí nà bá níbi àṣà. nínú pẹ̀lẹ́ kẹta ọyọ àlẹ́ ara sí. ọmọ bàtàbà lọ́wọ́ àlejòsí àrà bí àrùbá tàjì sáà. ìpẹ̀lẹ́ kẹrin tó kù àná síbẹ̀ ni ọ̀gá lábọ̀ mi náà ní júùsì yìí nínú owó èyí gbogbo owó ti lẹ́dàá lọ ní jáníbo lè yí. ọwọ́ àkùtì òlòkì. jáníbo lè olókì. ẹlẹ́ẹ̀kẹ́ káfíń wa ni ẹlẹ́ni èèyàn adimọ̀lá ká ìlò adimọ̀lá ti da báwo ni ìlú sí ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dá. àwa akẹ́kọ̀ọ́ lò sí àná ni pẹ̀lú ẹ̀dá. ìlú tó kọ́ àmọ́ ìlò sí àná bíi àtẹ̀tàtọ́lọ́run ṣe fún àná ṣe fún ànábì kan síwájú ànábì wa Muhammad wá bá mi lọ sínú tíra wá bá mi mú lẹ́ẹ̀kú òṣù sàtà ìnáyà bẹ́ẹ̀ wá wà bá ànábì sábẹ́ lọ́wọ́ kò ní bẹ́ẹ̀ òun ìnáyà bẹ́ẹ̀ wá àwọn olójú ti hàn bí wà ànábì ṣe rí àyà kan wá púrúfù ẹ̀ àyà tó púrúfù ànábì wà ní pé wà á yìí nàkàlà àdà olùkọ̀lá sí i. والثاني ألا تجمعنا tó bá nílò ìnáyí ọlọ́run máa ṣèṣe pé ó ti kù ní báwo la bá wá sọ. irú ẹ̀ wá pọ̀ ní àlùkò á yẹ kẹ̀kẹ́. irú gbàgbé afọ́jú lọ bá jẹ́ tó akọ́ kan náà ànájú ọlọ́run lápapọ̀ ọ̀rọ̀ mi ṣàjà ya ka ìyá zu alẹ́kẹ̀ bára ka ma. làlàyé ìlàlá muhammadu ya rasulala. lakọ́dẹ́gò tí takùn fàyà kan lọ́ba délé ńlá kẹ̀ bára ka ma. يا رسول الله لا إله إلا